إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يدوبة أتي سيئين فولوا وأترى لكم كي يخرج شلا محمد صلوات الله وسلامه عليه إليني ìtẹ̀síwájú lórí tirawa معارج القبول بشرح سلم الأصول للحافظ ابن أحمد الحكمي عليه رحمة الله بجي الدهن بجاي وناني بجو المواحدتني والقرآن كله من أوله إلى آخره في تقرير هذين التوحيدين لأنه إما خبر عن الله عز وجل وما يجب أن يوصف به وما يجب أن ينزه عنه وهو التوحيد العلمي الخبري الاعتقالي وإما دعوة إلى عبادته وحده لا شريك له وخلع ما يعبد من دونه فهو التوحيد الطلبي الإرادي وإما أمر ونهي وإلزام بطاعته فذلك من حقوق التوحيد ومكملاته وإما خبر عن إكرامه لأهل التوحيد وما فعل بهم في الدنيا من النصر والتأييد وما يكرمهم به في الآخرة وهو جزاء توحيده إلى آخره والمواني alukur'an látòkè délẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe fara lánàá láti òkè délẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ yẹn suratul Fatiha tó fi dé suratun Nas gbogbo ẹ̀pátá tàwíìdì náà lọ wá pèpè fún kò sí àyà kan nínú àyà alukur'an tí ò lọ́mọ tàwíìdì ṣùgbọ́n ọ̀nà tí wọ́n fi gbà lọ́mọ tawhid ló lè yàtọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà orísun gbogbo àwọn àyà alukur'ani pátápátá láti alhamdulillahi rabbil alamin ìbẹ̀rẹ̀ tó fi dé minal jinnati wan nas pátápátá àwọn sàlàyé nípa àwọn tawhid tí a dárúkọ síwájú yìí ni ìran tawhid méjèèjì òun náà ni àtọ̀hídù làìlmí alxabari aláìtìkọ́dì àti èyí tó jẹ́ àtọ̀hídù tọ́lábí alìrọ̀dì. ìran méjèèjì àti sàlàyé kí ni túmọ̀ ìran méjèèjì olùmọ̀ wa ní tábàwọ̀ náà alukur'an ní kó jẹ́ pé àyà ń sọ̀rọ̀ nípa bó ti yẹ kí èèyàn dá ọlọ́run ọba mọ̀ àbí kó jẹ́ pé ń sọ̀rọ̀ nípa àwọn ìròyìn olúwa. àbí kó jẹ́ pé ń sọ̀rọ̀ nípa kó jẹ́ ká fọ́ ọlọ́run ọba mọ́ níbi àwọn nǹkan tí è ṣètò olúwa bí káwọn kan kí wọ́n ròyìn olúwa pẹ̀lú tọ́lọ́run ọba mọ́ kúrò bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn fọ̀ra rẹ̀ mọ́ oríṣiríṣi àyà nínú gbogbo subhana subhana anzala ala abdihi àti gbogbo àwọn subhana subhana tó jẹ́ ìfọ̀mọ́ àti kọ́lọ́ wọn bá ní ma takhadha Allahu min waladin subhana so ọlọ́run ọba ó bọ́ pábọ́sẹ̀ níbi kó náà bí máa àti kẹ́nìkan àmẹ́wọ̀n òbí ọlọ́run ẹnìkan òbí gbogbo àwọn áyà wọ̀nyí gbogbo ẹ̀ lábẹ́ tawhidi alákọ̀ọ́kọ́ yìí èyí tó ní í ṣe pẹ̀lú tó ká mọ̀ pẹ̀lú olúwa àbí tí ń fún wa nírò nípa Allah àbí tó yẹ ká ní láti sọ́kàn nípa ọba Allah. ìran ẹlẹ́ẹ̀kejì òun ni wà ń mọ da'watu ila ibadatihi wahda àbí kó jẹ́ pé àyà náà ń pàṣẹ ká mú ọlọ́run ọba lọ́kan ṣoṣo níjọsìn la sharika lah ọba tí ò ṣe orogún pẹ̀lú ẹ̀ wa khal'u ma yu'badu min dunihi àbí ká bọ́pá bọ́ṣẹ́ kúrò níbi tí yẹn gbé ìjọsìn fún yàtọ̀ sólúwa fọwọ́ tawhidu talabiyul iradi eléyìí ni ìran tawhidi tí ọlọ́run ọba ti ń fẹ́ kéèyàn mú òun ní ọ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí ìtẹ̀láṣẹ àtọ́lábí ìtọ́lọ́run ọba fẹ́ kí ẹ̀dá ó ṣe al àtẹnudẹ́yìn ọmọ darí ìjọsìn rẹ̀ fún eléyìí òun níta ló ọlọ́mọ ẹrú ọlọ́mọ ẹrú látara iṣẹ́ tí ó ṣe alákọ̀ọ́kọ́ òun lọ́mọ ẹrú látara tó yẹ kọ́ mọ̀ tó ṣe yẹ kọ́ gbà lódodo olùmọ́wá ní wà ìmà amúrò wà láàyè àbí kó jẹ́ pé àyà kan nínú Al-Qur'an kọ́ wá pàṣẹ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àbí kọ́ wá kọ̀ ẹ jìnnà sí léyìí ẹni tó bá ṣe léyìí gbogbo irú àwọn àyà wọ̀nyí tó bá jẹ́ ìpàṣẹ àbí kíkọ̀ àbí wà ìlìzámù bìtọ̀ àti àbí kó wá sí lọ́rùn èèyàn pé ẹ gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run ẹ gbọ́dọ̀ tẹ̀ láṣẹ olúwa ẹ gbọ́dọ̀ tẹ̀ láṣẹ òjíṣẹ́ olúwa wọn ní gbogbo eléyìí náà fàdáríkà min huquqi tawhidi wa mukammilati nínú àwọn ìwọ̀ tó jẹ́ ìwọ tàwíìdì náà ẹni tó mọ̀ pọ́lọ́wọ́n bá ọba ọ̀kan ṣoṣo ní òun sì lọ́ba tó lè pàṣẹ òun ni ó mọ̀ pé àṣẹ tó wáyé ọ̀dọ̀ ta ló ti wá ọ̀tọ̀dọ̀ ọ̀rọ̀ ọba téèyàn gbọ́dọ̀ tẹ̀ láṣẹ torí lọ́ba tá a gbọ́dọ̀ gbéjọsìn fún ọ̀kan ṣoṣo ní eléyìí náà tàwíìdì lọ́lọ́mọ pọ́mọkànmẹ́lá àti ara pé èèyàn pẹ́ tàwíìdì náà وإما خبر عن إكرامه لأهل توحيده àbí kó jẹ́ pé àyà kan nínú alukur'an inú kó jẹ́ pé yóò mọ̀ fún wa nírò nípa àpọ́nlé tí ọlọ́run ọba tí ó ṣe fún àwọn tí wọ́n dúró ti tawhid rẹ̀ àwọn tí wọ́n dúró ti tawhid kí ni èrèǹjẹ́ wọn àti ntọ́lọ́run ọba ṣe fún wọn láyé ń bí wa ma fa'ala bihim fid dunya ntọ́lọ́wọ̀n ọba tó fi kẹ́ wọn tó fi jíǹkí wọn láyé ń bíyì nínà nọ́ọ̀sì nínú àrànṣe wọ́tà yìí àti ìkúnlọ́wọ́ wọ́n máa yù kiri mọ́hún bíi ìfẹ̀lẹ́ àṣírà àti ìjọ padà fi sàpọ́nlé fún wọn lálùkìyàmà nìkọ́jẹ́ páyé àkọ́mọ̀ sọ̀rọ̀ àwọn ẹni rí ọ̀rọ̀ ní nàlà náà ń sọ̀rọ̀ rọ́ṣùlànà wọ̀lẹ́dínà amánú fìlháyà ti dúníyà wọ́fìlẹ́ àṣírà àwọn aláàrán àwọn òjíṣẹ́ wa ṣe àti gbogbo mùmí ní òdodo tó dúró àràn wọn ṣe láyé ìyẹn nìkan kọ́ àti lálùkìyàmọ̀ irú àwọn àyà báyìí nínú kọ́ máa wá fún wa ní ọ̀rọ̀ nípa àwọn tó bá dúró ti tawhid ntí wọn máa bẹ fún wọn lẹ́san láyé àti ntí wọn máa bẹ fún wọn lálùkìyàmọ̀ wọn lélẹ́ yìí náà wa huwa jazāu tawhid yìí ẹ̀san fẹ́ni tó bá ní tawhid náà àyà yìí náà ọlọ́mọ tawhid ni àwọn ará ilé náà ọlọ́mọ tawhid. wa imma khabarun an ahli shirk wa ma fa'ala bihim fi dunya min an-nikal wa ma yaf'alu bihim fi al-uquba min al-'adhab. àbí kó jẹ́ pé ń fún wa nírò àwọn tí wọ́n yapa ọlọ́run àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́ṣẹ̀ olùbalẹ̀jẹ́ àti tọ́lọ́run ṣe fún wọn gẹ́gẹ́ bí ìjìyà láyé ìjìyà ìtọ́wò nítorí tí wọ́n gbé àgbáyé ṣe ká jìyà iṣẹ́ ọwọ́ wọn àti ntọ́lọ́wọ̀n ọ̀bọ fi tí ó fi jẹ wọ́n lálùkìyàmà eléyìí náà fahuwa jazā'u man kharaja an hukmi tawhidi ìjìyà lélẹ́yìí ẹ̀san náà ní fún ẹni tó jáde kúrò níbi ìdájọ́ ìmú ọlọ́wọ̀n ọba lọ́kàn ṣoṣo olùmọ́wá ní fal-Qur'ānu kulluh àní gbogbo al-Qur'āni látòkè délẹ̀ fit-tawhid tó wá fi rinlẹ̀ náà ni àní ẹ̀mọ́lọ́wọ́ ọba ṣoṣo tó túmọ̀ sí wípé kullu taalin lil Qur'an ògbọ́n tí máa ń ka Qur'an tó bá ronú sí i kò sí àyà kan tó fẹ́ kà kò sí àyè kan kò síbi sóra ọ̀hún àfi wò pé bó láyà yìí ṣe lọ́mọ tawhid torí pé àwọn olùmọ̀ ẹ̀sìn ni wọ́n jẹ́ ó yé wa pé a ní kò sí àyà òun àfi kó lọ nínú kó máa sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó ti kọjá nínú kó máa sọ ṣẹlẹ̀ tó ti kọjá nínú kó máa ròyìn ẹ̀san tí ọ̀bẹ fáwọn ẹni rí lálùkìyàmà nínú kó máa sọ̀rọ̀ ààbọ̀ àlùkìyàmà nínú kó máa sọ̀rọ̀ àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀san wọn ní láyé ẹ̀san wọn ní lálùkìyàmà nínú kó máa sọ̀rọ̀ ìròyìn wọn ìṣe wọn iṣẹ́ ọwọ́ wọn àbí yẹn lulẹ̀ wá dárẹ́ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àkíyí mọ́sọ́lá wà á tú zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo alukurani pátápátá lọ́nà kan àbọ̀nà kejì lábẹ́ tawhidi náà ni o olùmọ̀fin ni falkurani kullu ẹ̀rí gbogbo alukurani fi tawhidi tawhidi náà lọ́wọ́ pépè fún o lọ́wọ́ fẹ́rin rẹ̀ wà huquqihi àbí kọjá pé ìwọ tawhidi lọ́wọ́ fẹ́rin rẹ̀ wà jazaihi ẹ̀sán tí ń bẹ fẹ́ni tó bá ní tawhidi wọ̀fí ṣáàni shirk àbíkọ́jẹ́ pé ń sọ̀rọ̀ nípa aburú ẹbọ wà áhàlì yìí aburú àwọn ẹlẹ́bọ wọ̀jẹ̀zá ìyí ẹ̀sán tí ń bẹ fẹ́ni tó bá mú nǹkan míì níjọsìn yàtọ̀ sọ̀rọ̀ olùwọ́n á fẹ́ mú ẹ̀gbáǹpù wa nínú àwọn ayal Qur'an bóyá díẹ̀ náà là á lè mú wa nínú àwọn ẹ̀gbáǹpù yìí olùwọ́n á ní olùmọ́wá ní iqra fil jam'i bayna توحيدين ونوا قرى آية كان في الموعي ومتي أولى قطة وهيد مجيجي سنوني ونني مطلعو سورة طه تلواني طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى آيات بآيات ميجو láti ìbẹ̀rẹ̀ sọ́ràtù tọ́ha tọ̀hídù méjèèjì tọ́ha gbogbo àwọn gbólóhùn wọ̀nyí nínú alukur'an wọn pè wọn ní fawatihu as-suwar ọlọ́mọba lọ́mọ ìtumọ̀ wọn lọ́mọ tó gbà lérò ètò lékè nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀lẹ́ ma anzalna alayka alukur'an litashqa olúwa ní àṣọ alukur'an kalẹ̀ fún wa nábì litashqa kò lè fi di olórí ibùkọ́ rárá alukurani kan nínú ntí àwọn olùmọ̀ tí wọ́n máa ń fàyọ nínú àyà èyàn ní ka alukurani èyàn ní dúnímọ̀ èyàn ní lò èyàn ní fi ṣiṣẹ́ àfikún jẹnire láyé àti lálùkìyàmà torí pé alukurani ọlọ́run sọ fún ànábì pé máa anzalna alayka alukurani litashqa èyàn ní súnmọ́ kó sórí ibú èyàn ní kà kó dẹni ibi èyàn ní tọ̀ kó mọ̀ kó lò torí pé kí ni ma anzalna alayka al-Qur'ana litashqa kí ni kùránì jẹ́ illa tadhkiratan liman yakhsha ìrántí ni fún ẹni tó fẹ́ payà ọ̀lọ́ ẹni fẹ́ dẹni rí tanzila mimman khalaqa al-arda was-samawati al sísọ̀kalẹ̀ rẹ̀ láti bòní látọ̀dọ̀ba tó dá ilẹ̀ tó dá sánmà tó ga jù. arrahmanu ala al-arshi istawa ọlọ́wọ́n ọba ọba arrahman ọba tí ń bẹ lórí àlẹ́ ara ṣe tí ń bẹ lórí àlẹ́ ara ṣe ní déédéé lahu ma fi samawati wa ma fi al-ard ọba ìlú ní sánmà ọba ìlú nílẹ̀ wọ́n má bẹ̀ àti gbogbo tí ń bẹ láàrin méjèèjì àti gbogbo tí ń bẹ lábẹ́ ẹlẹ̀ olúwa mọ̀ kò sí òun náà ló ní gbogbo ẹ̀ wà ń tajhar bil qawl ọba àwùyí ọ̀rọ̀ rẹ̀ sókè ọba ti gbogbo ẹ̀ fa innahu àti ń tọ́ pamọ́ àti ń tọ́ hàn gbogbo ẹ̀ kò sí ń tọ́lọ́ bákan náà lọ́dọ̀ ọlọ́run ó péré ìròyìn ọlọ́run náà ya'lam lahu ma fi samawat tanzila mimma sọ ọkùnrin kalẹ̀ ẹ̀rí gbogbo eléyìí ọ̀rọ̀ ọlọ́run ó sì ti ṣàlàyé tẹ́tàlù kùránì tún wá ṣe fọ́ọ̀mù ènìyàn tó bá rí bẹ́ẹ̀ wọ́n ó ní Allahu la ilaha illa huwa lahul asmaul ọba yìí òun náà lọ́ba tí èèyàn ò gbọ́dọ̀ gbé ìjọsìn fẹ́ lómi àfọ̀hún náà lahul asmaul husna òun náà ni ọba tó ní àwọn orúkọ tó dáa jùlọ ẹ̀rí kódà ìgbẹ̀yìn àyà yìí ó ti kó gbogbo ń sọ sínú Allahu la ilaha illa hu lahul tàwídìí méjèèjì nù ká tó wá sọ gbogbo àwọn àyà tó síwájú bẹ́ẹ̀ náà ni olùmọ́wá ní wà áyàtul kùrsì èèyàn bá ronú sí Allahu la ilaha illa huwal hayyul qayyum tawhid méjèèjì yìí náà ni bẹ́ẹ̀ náà ni wa qul huwallahu ahad bẹ́ẹ̀ náà ni suratul ikhlas wa ghayruha minal qur'an àti gbogbo súra wo la fẹ́ kà áyà wo nínú al wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ waqra fil amri wan nahy wọn náà wo àṣẹ ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ nínú àyà kan tó kó ẹ̀ṣẹ̀ léyìí ẹ̀jìnà sí léyìí sínú òun náà ní àyà wa ma atakumur rasulu fakhudhu nítorí ànábì bá mú wá fún yín ẹ̀dín máa wò pẹ̀lú wa ma nahakum anhu fantahu nítorí bá kọ̀ fún yín ẹ̀jìnà sí al-amru wan èèyàn lè jìnà sí nítorí ànábì ní á jìnà sí kó sì ṣe ohun tí ànábì ní á ṣe láṣẹ àfi kó jẹ́ pé ọmọlẹ́yìn ànábì ìṣẹ̀lẹ̀ jẹ́ ọmọlẹ́yìn ànábì àfi kó gbà wípé ó ń ṣe ńlá Muhammad òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ òdodo ni òjíṣẹ́ ìtalọ́ràn Allah ọba tíyàn gbọ́dọ̀ gbéjọsìn fún àfọ̀hún nìkan ṣoṣo kò sí àyà ọ̀hún kò sí eléyìí ó ní ṣe pẹ̀lú àṣẹ ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu àṣẹ àti tó yẹ ká jìnà sí so bẹ́ẹ̀ ni èèyàn ṣe máa kà nígbà yìí ládùúró olùmọ̀ wá tún máa wọ ìjàmpù mi wá wọ́n ní wá kára fi ikrami ahli tawhid fi dunya wal akhirah tún wò ọ̀nà tọ́lọ́wọ́ bá fi pọ́n àwọn tí wọ́n ní tawhid lé àti lálùkìyàmà látara pé a ní òṣìṣẹ́ àyà báyìí ni wọ́n fẹ́ máa mú àwọn oríṣiríṣi ntaya alukur'an kó sínú wa kò sí àyà kan nínú alukur'an àfi kọ́lọ́mọ kan nínú àwọn kàtà sọ yìí nǹkan jẹ́ pé ọwọ́ sọ̀rọ̀ yẹn ọlọ́run iṣẹ́ tọ́lọ́wọ́n bá ń ṣe kò tiẹ̀ ká dáa mọ̀ ìsàfọ̀mọ́ olúwa àwọn orúkọ olúwa àwọn àràn eléyìí àbí kó wá ṣàlàyé nítorí ẹ ká gbàgbọ́ nípa ọlọ́run àti bó láti gbé ìjọsìn òdodo fún un àbí kó wá ní ẹ ti ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí eléyìí ni kẹ́ ẹ ṣe òun kó wá ṣàlàyé èròjẹ tí ń bẹ fẹ́ni tó bá ṣe rere àti ìjìyà tí ń bẹ fẹ́ni tó bá ṣe bí àtàwọn ẹ̀san tí ń bẹ gbogbo ẹ̀ pátá lábẹ́ tawhid méjèèjì náà ni ó ti ń jẹyọ. èyí ni Allah a máa tẹ̀síwájú níbi àwọn àpèjúwe tí olùmọ̀ wa ní waqra fi ikrami ahli tawhid fi dunya wọ́n tún ká ọ̀nà tí ọlọ́run ọba fi ń ṣàlàyé àpọ́nlé eré ń jẹ́ tóun ṣe fún ẹni tó bá ní tawhid láyé ń bí àti lálùkìyàmà ibà yìí láti gbéra bí iznillahi ta'ala ọlọ́run ọba kó máa ní ahli tawhid fi dunya wal akhirah اللهم ارزقنا التوحيد في الدنيا والآخرة اللهم يا ولي التوحيد والسنة مسكنا بالتوحيد والسنة حتى نلقاك عليهما يا رب العالمين اللهم اهدنا وسددنا ووفقنا اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا التوحيد وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والشرك والعصيان والشقاق واجعلنا من الراشدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وزدنا ولا تنقصنا وأردنا وأرض عنا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ونلجأ الجمعة ọjọ́ وجو الله كما gbàgbé أو iṣẹ́ olóore tí ń bẹ lọ́jọ́ òní اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين